الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد أيها المسلمون أيتها المسلمات اعلموا أن ربكم أكرمكم واصطفاكم بأن جعلكم بأن جعلكم من أمة أفضل الرسل بأن جعلكم من أمة أفضل الرسل وفضل أمتكم على جميع الأمم وذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم واعلموا يا عباد الله أنكم إذا اتبعتم نبيكم محمدا صلى الله عليه وسلم فقد أفلحتم قال تعالى ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أيها الشباب أيتها الفتيات دونكم موقفا شريفا من مواقف رسولنا الكريم والذي فيه دروس وعبر أتدرون من هذه الشابة فهي بنت رسول الله صلى الله عليه وسلم فاطمة رضي الله تعالى عنها فعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال إن فاطمة رضي الله عنها أتت النبي صلى الله عليه وسلم شاكية تسأله خادما فقال عليه الصلاة والسلام موجها لها ألا أخبرك ألا أخبرك ألا أخبرك ما هو خير لك منه تسبحين الله عند منامك ثلاثا وثلاثين وتحمدين الله ثلاثا وثلاثين وتكبرين الله أربعا وثلاثين متفق عليه قال علي رضي الله عنه فلم أدعها منذ سمعتها من النبي صلى الله عليه وسلم قالوا ولا ليلة ستين قال ولا ليلة ستين بارك الله لي ولكم وجعلني وإياكم من المستفيدين بهدي نبينا محمد صلى الله عليه وسلم الثابتين عليه الموفقين في السير على منهج السلف انه على ذلك قدير الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أي مسلمين lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ìjẹ́ká tó máa màmàdájú sára ní olúwa wa tó dáwà ẹ̀ ọmọ ìdásọ́ àdékò ọ̀rọ̀ kìí sí bí atọ́ta àwọ̀ sọ́rùn ìlà ní ọjà sọ kìí sí nta dúwọ̀ lára ọ̀nà kí ló bàtà sí ní ọlọ́run ọba pọ́n wálé ó sì dájọ́ àpọ́nlélé bùwá òun náà ni pé ó ṣe wá ní kan àwọn ẹni tí wọ́n tẹ̀lé ọ̀gá àwọn òbíṣẹ́ ọlọ́run wá nínú àwọn aṣọ ní àti òun ni pé ó ti wá nìkan nínú àwọn ìjọ tó jẹ́ tí pé àwọn alọ́jẹ́ ara nínú òwòjò ti bẹ̀rẹ̀ ayé tí wọ́n bá ní ìjọ àwọn àrẹ́jẹ́ ọlọ́run gbogbo ẹ̀ lọ́dà ṣùgbọ́n tí nǹkan bá jẹ́ méjì nǹkan da nǹkan lọ báwo wá ní tó bá wá pọ̀ nǹkan gbọ́dọ̀ da nǹkan tí wọ́n bá ní àwọn ìjọ olólóore nínú àwọn ìjọ àwọn àrẹ́jẹ́ ọlọ́run tọ́lọ́run ti dá sórílẹ̀ àwọn ìjọ àrẹ́jẹ́ ọmọ ẹlùmíwà máa wò òun òṣìṣẹ́ ànábì tó tàbẹ́lùmí náà tọ́ jẹ́ jọ ànábì náà tọ́ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kò yí díwọ̀n kí láwá fi jù wọn lọ kò yí ọ ní tá a fi jù wọn lọ kí ó ṣiṣẹ́ tó bá jẹ́ pípé ṣiṣẹ́ ni bóyá wọn ṣiṣẹ́ jù wọn lọ ẹ̀yin Yorùbá náà máa pálọ̀ òfin iṣẹ́ kọ́ lọ kọlù owó iṣẹ́ náà kìràkìtà ọ̀ràn kọjọ́là bẹ́ẹ̀ lórí ẹni tọ́lọ́wọ́ bá bá gbọ́lá fún kì í ti pọ́pàá sí ìjọ àwọn ẹgbẹ́ ọlọ́run fún ọ̀yà àti rí ibẹ̀ kí la fi jẹ àwọn ẹgbẹ́ tó lọ́lọ́ ọlọ́run tá fún àná sáà máa ṣe bí wọ́n lọ ní kì í ṣe bẹ́ẹ̀ ọ̀ ṣùgbọ́n torí ipa jẹ́ ọmọ lẹ́yìn ẹni tó jẹ́ ọ̀gá àwọn àyẹ̀wò ọlọ́run fi ṣàlọ́lọ́ ọmọ sọ́nà ọlọ́run ẹnu tó wòjọ́ ọmọ nàìjíríà lásán ọmọ àbúrúsọ nǹkan lórí ayé ọmọ amẹ́ríkà tó bá jẹ́ àárọ̀ lásán àárọ̀ ọjọ́ ọ̀dà pàṣẹ ọ̀dẹ́ wọ́n jẹ́ ọmọ amẹ́ríkà lásán tó jẹ́ ọmọ amẹ́ríkà lásán ẹwọ̀wọ̀ ní jama gọ́mà òfin à èèyàn ńlá ni ó òun kan gan ọ̀lọ́lá fún ẹ̀ ṣùgbọ́n gbá ọjọ́ pé wọ́n mọ̀ tó ma ìjọba ènìyàn nítorí pé wọ́n á ma kọ́ńtì ọjọ́ sí pé ìjọba ènìyàn ó kéré mẹ́ àwọn ọ̀tẹ́ ń jẹ́ ènìyàn nísìn wọ́n ní wọ́n pẹ́ wọ́n ń pa àyàn nígbà tí wọ́n ń pa ìdí ẹ lásán kó ti gbàgbé pé ẹ̀mí tí ń bẹ lára ti irú ẹ̀ náà ń bẹ lára ẹ̀mí ọ̀pá bọ́ọ̀ bá ti rẹ̀ máa kọ́ra ọ̀la ọ̀pọ̀lọ́ ń sọ báyìí ànábì sọ báyìí fẹ́ kó fi ẹ̀wọ̀ pé bí èèyàn bí èmi náà máa ń dùn sí mi náà. àwọn Yorùbá máa ń pa lóore pé ajẹ́ ajẹ́ kì í jẹ̀ fún ara ọmọ ènìyàn wá ń jẹ wọ́n fún ara. wọ́n ni adìẹ tún tẹ̀ fara ọmọ ènìyàn tí ń jẹ́ ènìyàn ẹ̀rọ ọmọ àgbẹ̀ tí ẹ burú jẹ́ ẹranko lọ́wọ́ làákàyè sí lórí ẹ̀wọ̀n ká má sọ̀rọ̀ ẹ̀kẹ́kẹ́ ká má sọ̀rọ̀ ẹ̀kẹ́kẹ́ làákàyè kí wá lọ́pàá tó fi jẹ́ pípé ẹni tí ọ̀ lápá tí ọ̀ lẹ́sẹ̀ àtúntà wọ́n jẹ́ nationality ẹ̀jọ́ máa rán kàrà sá aláǹfààní tó mú délé ìwọ̀n wá ní wọ́n wọ́n sàfihàn bí ọmọlẹ́yìn <laughs> ọmọlẹ́yìn ọmọlẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam ọjọ́bà lẹ́yìn ànábì ti di ọ̀gá ó ti lọ́lá ju ọmọlẹ́yìn ànábì mọ́sálà alaihi wasallam tí a bá ní títẹ́ ló dé kìí dẹ́wọ̀ tí ó sàfihàn sọ́dọ̀ ìyẹn ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ yí ara ẹ̀ mùsùlùmí tó kù ní ìsìláàmù tó lọ wọ́n tún lẹ́yìn kankan yàtọ̀ sẹ́sìn ìsìláàmù ẹlọ́wọ́ mà bí ó àkọ́kọ́ náà lẹ́yìn bàtí ó ṣòwò náà ẹlẹ́ẹ̀kejì á sọ fún ọ pé orí rẹ̀ ò pé kéèyàn ó kú láàyè tó dára kọ́ wa lọ máa gbé àyè tí ọ̀dà á gbé orí ò pé ẹjẹ́ ká máa ma iye ọlọ́wọ́ bá tọ́lọ fi fún afá ẹjọ́ mọ́lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ọlá tọ́lọ fún wa yìí kì í ṣiṣẹ́ wa ò bẹ́ẹ̀ lè kà fọ́ gbogbo ọlá ọlọ́run ẹ̀yẹ mùsùlùmí ọ̀dọ́dọ́ ẹjẹ́ ká tó ṣùgbọ́n ẹ̀kọ́ ní ńlá nínú lílo ẹ̀ àǹfààní ńlá níbi ìkagbọ̀ yìí nínú òdòdó ayẹwà àti tẹ̀sìn wa bá ẹjẹ́ káwọn kọndíṣà kan tí a lẹ́rí wá sallallahu alaihi wa sallam tí wọ́n lò pẹ̀lú kan nínú àwọn ọ̀dọ́ àti ọ̀dọ́ ọkùnrin ìgbésí ayé ọ̀dọ́ ìgbìlẹ̀ rẹ̀ ni pé afẹ́ràn afẹ́fẹ́ àti ká pé ẹfẹ́ràn afẹ́fẹ́ ọ̀dọ́ fẹ́ràn afẹ́fẹ́ bàtà rẹ̀ ọmọ dán yọ lọ aṣọ bíbí pé kí ọ̀dọ́ fẹ́rẹ̀ bí ọlọ́wọ́ fìlà báyìí bí ṣe ń tẹ̀ báyìí yọ máa tẹ̀ láì bọ́kùnrin tí ń ṣe bẹ́ẹ̀lẹ̀bẹ̀rẹ̀ náà ti ṣe àfẹ́ràn àfẹ́ afẹ́ràn ká máa gun tó dáa ẹ máa ní ọ̀dọ̀ tó tó yẹn ní àwọn bàbá arúgbó dáa gbẹ́rẹ́ lè fi kí lọ fẹ́ gùn níbẹ̀ máa sí nǹkan ká máa gun bàbá tó di ẹ̀fẹ̀ àlọ́ọ̀kan dáa wáyé tẹ́ ní ìdí ká yọ fẹ́ ẹ fún <laughs> bọ́lọ̀ ń ti dá ọ̀dọ́ nù èjì nì bó ti gbọ́dọ̀ ṣe tí ọba ṣe bẹ́ẹ̀ ẹ̀sọ́ pé ẹ̀rọ òsínú ju àwọn ọ̀dọ́ ń tẹ̀lé ọgbọ́dọ̀ kọjá bẹ̀ èyí tó ga tó ga tó ga jù máa wá láti ọ̀dọ́ tí ọba wá rí tí wọ́n ti máa kọ́ṣẹ́ yóò ṣe rí sáwọ́ ìyẹn ni ipò táyì náà ti wà sọ́dọ̀ ọ̀rọ̀ wa mo ọ̀dọ́ tí ọ̀bá sì ṣe ti sọ́dọ̀ ṣùgbọ́n ó kú ọ̀dọ́ tí ọ̀rẹ́ ni tí ó tó ṣe kò sí ọ̀dọ́ ọ̀hún bàbá tó jókòó tó ti wọ éjì àti ń gbọ́ túbà yìí rántí ìgbèrú rẹ̀ ó lè kó wọlé àti ẹ̀rọ ṣùgbọ́n orí ìyàn kan yẹn ni ọ̀dọ̀ kìkì ọba ìgbé gbogbo ọ̀dọ́ ní ó sáà ti ṣe káàkà ti ṣe ìpìlẹ̀ ní fọ́tọ̀ yẹn gbogbo ọmọ gbogbo àwọ̀ ìkámọ̀ yẹn gbogbo àwọ̀ àtàntọ́wọ̀ ènìyàn kámọ̀ yẹn ìwọ ọ̀dọ́ náà sì mọ̀ wípé ah, ìpìlẹ̀ ní tìkì ṣùgbọ́n wá tí ó bá tàbí bá ọmọ ẹ̀rẹ́ ènìyàn ní èjì yẹn a máa fẹ́ máa lọ ká máa bọ̀ a máa fẹ́ tọ́jà ju irú ẹ̀ lọ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ méjèèjì wọn wọ̀nyí. tàwọn náà yìí ọmọ ọmọ ọkọ àgbẹ̀ntì tó ti fẹ́ lọ́wọ́ òun náà ní àlè ìgbìmọ̀ àbí fọ́ ọjọ́ ọlọ́ta ọkọ àti ọwọ́ àgbẹ̀lẹ̀ fọ́n fi mọ́kọ́ bí ọba ọ̀dà àgbà ní máa ń sáàpọ̀ ọkọ̀ ẹ̀ wọ́n máa ń tọ́jú ọkọ̀ ẹ̀ ìtọ́yẹ kí wọ́n gún yóò gùn kọ́kọ́ ìlú ìbàgbà ìgbà jíjẹ ìtọ́yẹ kọ́ lọ yọ́ lọ́ọ́ kọ́kọ́ rẹ̀ lè bá enjoy oúnjẹ lọ́bẹ̀ yóò kọ́ máa jẹ́ kọ̀ọ̀bá yóò gbẹ́ ní àwọn obìnrin tó jẹ́ sí pé bàbá ah, wùwọ̀ ẹ́ lọ́wọ́ dé bọ́ kíchìn kan wọ́n tó bá wùwọ̀ ẹ́ bíkọ̀ kankan gáàsì lásán ní kòtò wàhálà wọ́n ọmọ ìfúnrẹ́ mo ti bá yín sí ilé ẹ̀ lọ́wọ́ ọmọ ọwà ló kúlà àwọn obìnrin kan yà ìyàwó ayélujára ti sọ́ọ́ lè fi ìjọba ẹgbẹ́ lọ́wọ́ Muhammad sọ́lá lọ́wọ́ wọ́n máa ń ṣiṣẹ́ ilé ọkọ̀ obìnrin ìpìlẹ̀ ní kó ṣiṣẹ́ ilé ọkọ̀ obìnrin tí ọba ti ṣiṣẹ́ ilé ọkọ̀ rẹ̀ òun ló ti kú lóbìnrin tí ọ̀tọ́jú ọkọ̀ rẹ̀ ó ti kú lóbìnrin kí ni kí lọ́n bá kàfíà tó lè lọ́jọ́ ọkọ̀ rẹ̀ fáwọn tó rọ́dí aláwọ̀ dára ẹ̀hà ọjọ́ bẹ̀rẹ̀ wọ́n tó lọ ọkọ̀ ṣùgbọ́n wàhálà yìí wá pọ̀ lójú díẹ̀ ọwọ́ rẹ̀ máa bú nígbà náà

ṣùgbọ́n èyí kí ní bóyá mọ̀fẹ́ sáyé mọ̀fẹ́ lòdì ààrẹ mi ṣe tàbá tí mo jí kúlé púpọ̀ àìrá yìí ṣe fàájì dáadáa tó ọlọ́ba ìnáwó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ fáfúnmọ́ náà wá sí ibi ọkọ̀ lù ọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ ọlọ́ba ìnáwó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ọwọ́ asan tí ń ṣẹlẹ̀ tó wá nẹ́tù ọwọ́ mi ibi mi lọ́mọ òṣìṣẹ́ ọlọ́run àwọn ọmọ gómìnà wọn kàwé nàìjíríà kò tiẹ̀ náà ṣe kéńdù wọn àwọn ọmọ president àwọn ọmọ senator gbogbo ọsibítù tí wá àwọn ìlú wà wà nẹ́bí wa wà wà. ìlànà máa mọ̀ yí pé ẹ̀yin tẹ́ ẹ káwọn ọ̀dọ́ ti ń tọ́jà ẹjọ́ máa náà tó kó ti báwọn ọ̀dọ́ tí gbogbo ayé náà ti ṣe wọ́n ya orí wọ́n máa ya ọmọ ẹgbẹ́ tó jẹ́ wọ́n wọ́n wà ní kó ó sì mọ̀ bí tọ́wà ó o ó sì mọ̀ pé kìí tó owó rẹ̀ owó olú ìlànà àwọn ẹ̀mọ̀ yàwó yóò yàwó rí ìjọba yí padà aláṣẹ yí ìtẹ́ bá ní fọ́mọ́ yí sí onáìjẹ́ fọmọ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀ẹ́dì

àlá ìtumọ̀ àlá nù àlá tẹ́tí ẹ̀hún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ̀ yìí àgbọ́gbà ní èyí ṣe àgbọ́ronú kíkọ́ ìfẹ́mọ́ ronú pé màá fún yín lábọ̀ padà gbá tí mo bá sọ fún ọ̀nà ara òbí jẹ́ sọ fún ẹ̀ òbí rẹ̀ wọn máa wọ́n wáhẹ́ ìwé lọ. ìtọ́ dáadé tó ń wáyé lọ àwọn fọ́mọ ọ̀dọ̀ àà jẹ́ fún ọ lè ìtọ́ dáadé ọmọ ọ̀dọ̀ tó fẹ́ gbà yìí lọ kí ni gánà ẹlẹ́mẹ́mọ̀ rò bóyá owó wọ́n darí ẹ̀ padà lọ́sọ̀dọ̀ lọ́wọ́ kí ni wọ́n ní kọ́ máa wọ́n tó sábẹ̀ kí ní àìní dáma náà ló tẹ́ sára àwọn ọ̀dọ̀ àṣìkò lè bá ìjẹ́kùn fún fásímà àṣìkò lè bá ìjẹ́kùn fún gbogbo àwọn ìlú mọ̀ iná ìrọ̀ ìjọ yìí àmẹ́bí lọ fún fásímà pé tọ́ bá fẹ́ sùn lálẹ́ tí máa fún ẹ agbára ọlọ́mà fún ẹ tó lọ́mù náà nà sílẹ̀ lọ nǹkan kan wà dáa máa ń ṣe lájúwà tí iṣẹ́ tá a bá ti bó ti wulẹ̀ kọ́ lágbára tó kò ní àfẹ́kì ara wọn àti nǹkan kan wà sára máa bó ti wulẹ̀ kí wà ẹ́bì tó náà ni àwọn ní màlà ah, àwọn yóò máa wíwù lẹ́ àti ṣe aṣáájú àwọn ọ̀làmà àlẹ́bìlẹ̀ jẹ́ àmọ́ sọ́nà ọmọ àwọn èyí jẹ́ ala tí fẹ́ntọ́ bá sì mọ ọlọ́run tá a fẹ́ kéjì anábi wọ́n bá ń fi màá tó bá ti kọ́ sórí bẹ́ẹ̀dì ó sì torí ìtẹ́ rẹ̀ náà ọmọ àti tẹ́ mẹ́ta kan tó bá ti ti tẹ́ mẹ́ta yìí ọlágbára ju kọ lọ́wọ́ ọ̀dọ́ yẹn ni wípé gbogbo tẹ́tí ní ọlára yìí kò ní ní ọlára mọ́ ọwọ́ rẹ̀ ò ní lé mọ́ agbẹ̀ ọwọ́ rẹ̀ ò ní yá mọ́ ìwọ́n tó ń ti sẹ́yìn ẹ̀yìn ò ní ọ̀rọ̀ ṣùgbọ́n gbàgbọ́ láwọn ẹgbẹ́

subhanallah tàbí lẹ́wọ́n gbẹ̀ náà kọ́ sọ pé alhamdulillah tàbí lẹ́wọ́n gbẹ̀ náà kọ́ wá sí allahu akbar tàbí fọ́ tàbí tàbí tàbí anábìtọ́ bá ti pé sọ́lọ́wọ́ àwọn àìsàn kò sí kàkà tó ṣe níjọ́ kejì ẹ̀ yóò ní ọ̀la lọ́wọ́ ò nílò alábòkù láyé ìgbà kan o ò nílò paracetamol o ò nílò gbogbo àwọn nǹkan mọ́ ọmọ ọ̀sán rẹ̀ òun subhanallah tàbí alhamdulillah tàbí allahu akbar tàbí fọ́ náà ló sọ ṣé kò tó sùn àrẹ fásimà wá sí ọ̀pọ̀ bí ọmọ láti jọ náà wọn ò mà lámọ́ fọ́nà ní ẹ̀kúnyá fún ìyàwó ẹ̀ fọ́kọ̀ ẹ̀ láàárọ̀ tó gún lọ́sùn tó tó gún lálẹ́ òyìnbá rẹ̀ tó ní nìkan ní ọmọ ẹgbẹ́ ètò bẹ̀rẹ̀ nìkan ọkùnrin náà sí kílẹ̀ rí ẹ̀ àlú ìbúnà àti ìtọ́ àti ìbúnà ìyàwó àwùjọ oníjọ́ tí fásitì ti mú àbọ̀ wá bá wọn ní pé ń tánà bí màrú yìí òun náà ti abẹ̀rẹ̀ sí torí pé àgbẹ̀ ni àlú ìbúnà àti ìtọ́ àti wọ́n máa ń lọ sóko wọ́n ní jọ́nà làwọn ti bẹ̀rẹ̀ sí sí wọ́n láwọn ò fi ilẹ̀ láwọn gbogbo láyé ọdí yọ àmọ́ òbíkò làwọn ilé ìsìn ṣe tẹ́fẹ́ ń ta ayé tí ò lè fún wọn báyìí kò sí gbogbo ògùn báyìí láyé ìgbà ni wọn wọ́n ti kó kó kó sí lára wọ́n ti le kí ni wọ́n lò àwọn agbára wọn lò náà ni ọdọwọ́ rẹ̀ mùsùlùmí bí wọ́n lọ jàǹfààní tọ́nà bí fún wa lọ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ tí ò sì làwọn lògùn rárá subhanallah tàbí walhamdulillah tàbí Allahu akbar tàbí nígbà wo alẹ́ àkókò tó bá ti kọ́ sórí ìbùsùn rẹ̀ ní kò tó tó ọba ti wí iṣẹ́ ẹjọ́ bí i ní kò tó àlà kò ní sí ẹ̀ka ìlú kankan lára rẹ̀ abẹ́nà wọn bá bálá ní ìlú ọkọ̀ já kàmbà lára àdúrà ẹ̀ anábìwọ̀n alẹ́sọ̀rọ̀ àtọ̀tọ̀rọ̀ wọ́n da ilé ọ̀dọ́ ń bẹ̀ ní àtọ́kọ̀ àti àwò wọ́n darí wọn kúrò níbi pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ayé mo ní ọmọdọ̀ mo ní dráìvà mo ní gbá mo ní gbogbo nǹkan yẹn ń bọ́ ọ́ sí wọ́n bọ́ ọ́ sí

kíyàwó náà bá ọkọ rẹ̀ jù kí ilé ẹ̀ ti gbogbo àbọ́kàfẹ́ ti tètè ń gbàgbà ṣùgbọ́n wá ń lọ sílé bá gbígbà lọ lọ sílé bá là àwọn ní mo fẹ́ gé kan náà ọwọ́ àná apá báyìí ọ̀ na ẹ̀jẹ̀ àwọn òbí là nínú ìlànà tá a gbọ́dọ̀ máa bá mòkòlò bí òdodo ń bẹ̀ ní pé ká kódà fọlọ́ wọn kẹ́ wa ká máa sábà ká àti ìmúdàbẹ́ àti ọlọ́wọ́ káàsì má bàa ti jẹ́ ẹjọ́ máa wá nǹkan lọ́dọ̀ àwọn ènìyàn torí pé ìpìlẹ̀ ni pé ká má máa wá nǹkan lọ́dọ̀ àwọn ènìyàn náà ṣe rí àwọn àyàfi tára bá ní wájú bẹ̀ pé ẹjá kù ẹ bá ń fi nǹkan báyìí báwo wá ní kó tó wá gbọ́wọ́ rẹ lọ sọ́sẹ̀ yẹn kó máa bọ̀ gbé ìtàn e abẹ́rẹ́ wọn bá ní jùlọ kọjá ayé nǹkan kan wá sí lódodo àwọn tó kù níta ọlọ́mọ bá dáhùn padà sílẹ̀ eléyìí ni ọ̀ṣọ́ ìsìláàmù díẹ̀ nínú ọ̀ṣọ́ ìsìláàmù ẹwà ìsìláàmù òkú ìsìláàmù àpàlẹ́ ọlọ́run kọ́ wọn lé àti tí ń bẹ lórí wa nínú ẹ̀sìn Islam ọlọ́run má ti kó lórí wa wá àpèjọ àwọn ẹ̀rọ الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى الذي أخرج المرعى فجعله أحوى فلا تنسى الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها سرر مرضوى وأكواب موضوعة ونمارق مسكوبة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمصيبر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله